ẹ jẹ́ ká ṣe rere sí àwọn òbí wa ìyá àti bàbá tó ṣe wàhálà tí wọ́n sun oorun wa àwọn náà ni à ń pè ní òbí wa ẹ jẹ́ ká ronú pé ìyá wa ó ṣe wàhálà ó gbé oyún wa ó ru oyún wa káàkiri fún Ah, oṣù méje ni àbí oṣù mẹ́sàn-án ni wọ́n lò nínú oyún àwọn pẹ́rẹ́ǹtì wa àwọn ni wọ́n wà responsible láti pé wọ́n ń ṣe wàhálà wọ́n ń tọ́jú wa ìyá wa yóò fún wa lọ́yàn ìyá wa yóò fún wa lóúnjẹ ìyá wa yóò fún wa láṣọ ìyá wa yóò tọ́jú wa à ń sunkún à ń rẹ́rìn ìgbà nira ìgbà ìdùnnú ìyá yìí náà ni yóò mọ bẹ pẹ̀lú wa lọ́pọ̀lọpọ̀ ọgbà bàbá yóò mọ ṣe wàhálà lọ yóò jí jáde láàárọ̀ yóò wọlé lálẹ́ látara pé kí la fẹ́ jẹ kí la fẹ́ mu kí ni ọmọ ọ̀jẹ̀ kí ni ìyá ọ̀jẹ̀ kí ni gbogbo ilé fẹ́ jẹ gbogbo wàhálà yìí náà ni bàbá ni máa ń ṣe lórí ọmọ báwo náà ṣe fẹ́ sanwó ilé báwo náà ṣe fẹ́ sanwó omi báwo náà ṣe fẹ́ sanwó iná eléyìí gbogbo wàhálà yìí ni ò ń jẹ́ kí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá kógùn àwọn ìyá wàhálà tí wọ́n ṣe lórí ọmọ kò kéré ló fi máa ń já sí pé ń gbà míì lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ̀mí àwọn ìyá a máa gùn ju ti bàbá lọ ṣùgbọ́n ká má gbàgbé láti tọ́jú àwọn méjèèjì torí pé àwọn méjèèjì yìí ni wọ́n ṣe sábàbí ọkọ̀ wa wá sáyé ká máa ṣòwò appreciation sí wọn ká máa tọ́jú wọn táwọn méjèèjì tọ́lọ́mbá ní kẹ́mi wọn ó gùn ká tọ́jú wọn títí tí wọ́n fi dàgbà lágbà ká máa jẹ́ kí ìbànújẹ́ bá wọn ká máa raṣọ fún wọn ká máa tọ́jú wọn ká máa fún wọn lówó medical care wọn ọwọ́ wa ni gbogbo ohun tí wọ́n jẹ tí wọ́n mu ká gbìyànjú bá ṣe máa ṣe ká make sure yìí pé à ń gba àdúrà lẹ́nu àwọn òbí wa báìbù àti quran gan-an ó ṣàlàyé nípa àwọn ẹ̀tọ́ tó yẹ ká máa ṣe fún àwọn òbí wa ká má pa wọ́n lẹ́kún torí pé àwọn náà pa wá lẹ́kún nígbà tá a wà ní kékeré gbogbo tí ó jẹ́ ìdùnnú náà ni àwọn òbí wa máa ń gbìyànjú fún àwọn ọmọ nígbà tá a wà ní kékeré wọ́n rán wa lọ ilé ẹ̀kọ́ wọ́n ta ilé wọn wọ́n ta aṣọ wọn wọ́n ta owó dúkìá wọn nítorí ká lè bá a ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ṣoríire tán lénìí tí wọ́n ń fi ibi sú àwọn òbí wọn irú àwọn irú àwọn ọmọ báyìí tẹ́yìn náà bá bí ọmọ ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún yín ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún yín nítorí pé ẹ mọ̀mọ́ san àwọn òbí yín ní ẹ̀san ẹyẹ ẹyẹ ni ó ṣe wàhálà lórí ọmọ tó bá yá yóò fò lọ ẹ má jà á jẹ́ ẹyẹ lọ́dọ̀ àwọn òbí wa ká ṣe rere ká hùwà re ká lè bá a kú re ká ṣe dáadáa sáwọn òbí wa kí àtìbọ̀tán wa kó lè bá a dáwó tá a bá ṣe é lẹ̀ ẹ̀san ni àwọn ọmọ òṣèré ẹ̀ fáwa náà lọ́jọ́ iwájú ó tún di àsìkò kan.